àwọn ọkùnrin mẹ́rin tó pawọ́pọ̀ fipá bá ọmọbìnrin kan lò pọ̀ mà rí ẹ̀wọ̀n gbére he o ilé ẹjọ́ kan ní orílẹ̀-èdè Tanzania mọ̀ ti rán àwọn ọkùnrin mẹ́rin kan lọ sí ẹ̀wọ̀n gbére báyìí fi ẹ̀sùn wípé wọ́n pawọ́pọ̀ fipá bá ọmọdébìnrin kan tí ọjọ́ orí rẹ̀ kò tíì pé ọdún méjìdínlógún lò pọ̀ lára àwọn tí wọ́n rán ní ẹ̀wọ̀n gbére náà ni Clinton Damasi tó fìgbà kan jẹ́ ọmọ ogun Tanzania People's Defence Force àti Pragod Mushin tí òun náà jẹ́ òṣìṣẹ́ ọgbà ẹ̀wọ̀n àwọn yòókù ní Lixin Jackson àti Amin Lema wọ́n ní yàtọ̀ sí ẹ̀wọ̀n gbére yìí ilé ẹjọ́ ní kí ẹnì kọ̀ọ̀kan wọn kó mọ̀ tó sanwó mílíọ̀nù kan Tanzania shilling fún ọmọdébìnrin náà ìyẹn tí wọ́n fipá bá lò pọ̀ o àfúrásì karùn-ún lórí ẹjọ́ náà tó jẹ́ obìnrin ọlọ́pàá tí ìgbàgbọ́ wà pé òun ló ní àwọn ọkùnrin náà òun ló ní wọ́n fipá bá ọmọdébìnrin náà ó fipá bá wọn lò pọ̀ o ní oṣù kẹwàá òun ní ìgbẹ́jọ́ àti ìdájọ́ tirẹ̀ yóò máa wáyé ìṣẹ̀lẹ̀ náà ó fa awuyewuye káàkiri orí ayélujára ní ti Tanzania wọ́n ní ní ìtàlẹ́ ẹjọ́ masireti dodoma tí wọ́n ti gbé ìdájọ́ náà kalẹ̀ ní ọjọ́ ajé monday agbẹjọ́rò àwọn ọkùnrin náà Godfrey Wazonga ó máa sọ pé ìdájọ́ náà kò mọ̀ tí àwọn lọ́rùn o bó ṣe ní àwọn ilé ẹjọ́ kò mọ̀ tẹ̀lé àwọn òfin tó yẹ o àmọ́ àwọn ajàfẹ́tọ̀ ọmọnìyàn àtàwọn ìlú mọ̀ọ́kà ó ní wọ́n ti ń kan sára o sí ìdájọ́ náà lórí ayélujára àdúràgbà olúwa tóyìn lóníròyìn yìí ẹ ṣé púpọ̀ tí ẹ̀ ń wo Ẹ̀yà Yorùbá TV o.